ọ̀gbẹ́ni mákindé sọ fáwọn akọ̀ròyìn pé bílíọ̀nù mẹ́ta ẹgbẹ̀rún lọ́nà irinwó igba ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé méje náírà ni ìṣirò lápapọ̀ àwọn ẹrù tí wọ́n gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ ọ̀hún ní àkókò ìgbà tí wọ́n ń ṣe àyẹ̀wò yìí ó sọ síwájú sí i pé ẹgbẹ̀rún irinwó ó lé mẹ́talélọ́gbọ̀n àwọn páálí ẹran abìyẹ́ inú yìnyín àti ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìndínlọ́gbọ̀n ó dín mẹ́rìndínlọ́gọ́rùn-ún ìrẹsì òkèèrè tí àpò kílò àádọ́ta ni wọ́n gbà pẹ̀lú alùpùpù ogún igba ó lé mọ́kàndínláàádọ́rùn-ún àwọn tòmátò inú ọ̀rá igba ó lé mẹ́rìndínlọ́gọ́ta àpò ṣaka àti ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé ẹyọ kan igbó tí wọ́n pọ́n sínú ọ̀rá àwọn ẹrù tí wọ́n gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ ọ̀hún ó ní àṣeyọrí náà ló jẹ́ látàrí ìdúróṣánṣán àti ìwà lójúfò àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n wà lójú pópó àti àjọṣepọ̀ àwọn tọ́rọ̀ kàn gbogbo fún ìfọwọ́sowọ́pọ̀ wọn àti ọgbọ́n àtinúdá lóríṣiríṣi ti àjọ rẹ̀.